ilé ayé kò ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Àwọn ọlọ́lá tó lọ́lá lẹ́sìn, àwọn bó ṣe ń já lálálálá? ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajíṣebíọ̀yọ̀radio.com ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o ajíṣe bí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan. ìrì ìwọ ń kọ́ ìyàjẹ́ ní fẹ́ni tí o mọ̀ kò má dá ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ni. ọ̀pẹ̀tọ̀ mi ní ọ̀dà òfin ìwọ ń kọ́ ìyàjẹ́ ní fẹ́ni tí o mọ̀ kò má dá ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ni. mo mẹ́tọ́ mi ní abẹ́ òfin ìwọ ń kọ́ ìwọ ń kọ́ kò mẹ́tọ́ mi ní abẹ́ òfin ìwọ ń kọ́ ìyẹ̀jẹ̀ ní fẹ́ni tí o mọ̀ o kò má dá ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ọ̀yẹ́ o èèwọ̀ ni. mẹ́tọ́ mi ní abẹ́ òfin ìwọ ń kọ́ ìyẹ̀jẹ̀ ní fẹ́ni tí o mọ̀ o kò má dá ọlọ́run. Ìwọ́pọ̀ kádàrá kí ẹ o màmá ní ọlọ́run tó fi kádàrá kí ẹ o màmá ní ọpẹ́lẹ̀ kò fọ́lá ẹ̀dá o kò lè pẹ́ kò lè pẹ́ mo lágbára mo wà nínú ọ̀gbọ́n mo lè pàṣẹ olówó màá yan ká nígbà jẹ o ìka ní orúkọ tẹ́yìn bá ti pè mí o àti pé ṣe ẹranko nínú ìgbò màá ní ẹ kì í wéwúrẹ́ ó pè jẹ wọlé ní èyí náà kí ó fa àyà o kò lẹ́jọ́ ẹranko lẹ́ni tí wọ́n yàn jẹ o tí ò lè dún táwa lẹ́ni tí ò tí ì yìn kò sọ pé ẹni tó ní ọ̀pẹ́ sí mi ò lè gbá o owó tí ó bá lọ́rùn o màmá ni àwọn bàtà rẹ mọ díjẹ yìí yorùbá dájọ́ kò tán kó rí ìyá èké o máa dún máa dún ẹ̀sìn kẹ́mi ní sùúrù o gbọ́dọ̀ nítorí pé mo rẹ̀ kọ́

fẹ́sì òfin ni oníkan tọ́ṣọ ló ń slavery èèwọ̀ ni ẹlẹ́kẹta ló ń fọ́ slavery ẹlọ́mọ wípé òfin ò bá kẹ́nìkan lọ ẹ̀rù fara ní ẹ kíjọba jẹ́ kófin ẹrú mọ́ ìyẹn jẹ ńlá ti dínkù bàdá àjọṣe òdodo ìrìlẹ yìí òfin bẹ̀rẹ̀ tí wọ́n bá lọ ẹ o má yẹ gbé sọ ìjọba ni ó sọ fún agbófinró lọ tó bá mi gbọ́ tó ṣèwádìí rí pé bẹ́ẹ̀ ni òkúrọ má yẹ gbé sọ ìjọba ni ó sọ fún agbófinró lọ tó bá mi gbọ́ tó ṣèwádìí òfin fọ́lọ́pàá mẹni lọ ẹ o tó lè yẹ jẹ òbí fún mi ká máa kó àwọn ọmọ lọṣẹlú ṣe lálùfín lọsẹ fìlè èèwọ̀ ni òbí ó ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba ọlọ́lá tí gbénú ọlá sọlá ọba tó ní pẹpẹ ọ̀rọ̀ lọ́dọ̀ ọba tó ní sánmọ̀ àtilẹ̀ méjèèje ọlá rẹ̀ gbọngbọn kábíyèsí rẹ̀ ìkẹ́ àti ọlà kọmọ bá aṣíwájú ẹ̀dá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin aráalé mo kí yín kú ilé mo sì tún kí yín káàbọ̀ sí orí ètò yín ètò wa lónìí ètò yín ètò wa tí a mọ̀ sí mọ ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin tó ń dé sétí gbọ̀nyìn láti iléeṣẹ́ rédíò ajíṣebí online radio and tv ètò yìí ń dé sétí gbọ̀nyìn níléeṣẹ́ ajíṣebí online radio and tv pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ abdullahi legal academy abdullahi legal academy jẹ́ àgbékalẹ̀ kan eléyìí tó ń ṣe kò kárí bí a sì fún ìmọ̀ òfin ká jákèjádò orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn ẹ̀tọ́ tí kó wá ní lábẹ́ òfin náà Abẹ́rẹ́wò academy bákan náà sì tún ń ṣe kòkáárí àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ òfin law tutorials for law students jákèjádò àwọn ẹ̀ka ẹ̀kọ́ òfin faculties of law jákèjádò àwọn ibi tí wọ́n bá wà ní orílẹ̀ Nàìjíríà bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni Abdullahi Level Academy ń ṣe láti jẹ́ kí àwọn nǹkan tí àfojúsùn wa yìí jẹ́ láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ ètò yìí ní títí gbọ́ pẹ̀lú Eh, ìtukọ̀ èmi gangan fún alára mi tí orúkọ mi ń jẹ́ Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulraufi ọ̀sẹ̀ tó kọjá a fi àdàgbà ètò àkòrí tí a ti ń ṣàlàyé bọ̀ láti bí oṣù méjì sẹ́yìn a fi àdàgbà rẹ̀ a fi rọ̀ a fi àdàgbà ètò náà rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ní abẹ́ ibi tá a ti ń ṣàlàyé nípa àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ẹ̀tọ́ tí oníkálukú wa ní láti gbé ayé àti láti wà ní ààyè eléyìí tí a tú sí èdè òyìnbó wípé your right to life and what you must know àwọn nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀tọ́ tí kó wa wá ní láti gbé ayé àti láti wà ní ààyè àwọn nǹkan tí a ti ń pẹ̀kẹ́ lù láti bí oṣù méjì sẹ́yìn lélẹ́yìí lábẹ́ bẹ́ẹ̀ láti ṣàlàyé nípa kí ni a mọ̀ sí ẹ̀tọ́ láti gbé ayé right to life lábẹ́ bẹ́ẹ̀ láti ṣàlàyé nípa àwọn nǹkan wo ni òfin ò gbà wá láàyè láti ṣe fúnra wa tó ti pé tá a bá ṣe fúnra wa ó lè kó àkóbá ó lè ṣe àkóbá fún ẹ̀mí tí a ní eléyìí tí a mọ̀ sí àwọn tó wà lábẹ́ rẹ̀ tí a lè sọ wípé bíi suicide tí a sì tó ń sọ wípé níjọ́ náà lọ wípé kódà ẹnìkan ò lè fún yàn ní ìmọ̀ràn yìí pé kí èèyàn lọ kọ̀mítì suicide suicide ni abẹ́ òfin ó túmọ̀ sí ẹ̀sùn ìwà ọ̀daràn tí ó ṣeé ṣe tí máa ń ṣẹlẹ̀ tí máa ń jẹ́ kí èèyàn kí ó kó kó ìpalára bá ẹ̀mí ara rẹ̀ àbí kí ó gba ẹ̀mí ara rẹ̀ àbí kí ó ṣokùnfà ikú ara rẹ̀ a sì ṣàlàyé nígbà náà lọ́hùn wípé suicide ní abẹ́ òfin orí Nàìjíríà ẹni tí ó bá ṣe tí ó sì ti tó ti perege tó fi fọkàn jẹ tó fi fi bọ̀rọ̀ jẹ kà nídìí iṣẹ́ láabi rẹ̀ tó ṣe tí ó bá ṣe tó yege yóò kúkú ti kúrò láyé ìjọba ò sì ní bá òkú ṣe ẹjọ́ ṣùgbọ́n ẹni tó bá dán an wò tí ó wá kùnà nígbà tó ń dán an wò lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ ó ní àwọn ẹjọ́ kan tí yóò jẹ́ tí yóò jẹ́ ní ọ̀dọ̀ ìjọba èyàn ò ní aṣàlàyé rẹ̀ aṣàlàyé nípa yìí pé èèyàn kì í fún èèyàn ní mọ̀ràn láti lọ lè gba ẹ̀mí ara rẹ̀ ẹni ó bá dánrú ẹ̀ wò ó ní tí òfin ti là kalẹ̀ fún irú bẹ́ẹ̀ tí sì ṣe ẹ̀wọ̀n gbére lábẹ́ bẹ́ẹ̀ náà láti ṣàlàyé nípa àwọn nǹkan tó ṣe wípé bí àwa bá ṣe fún yàn bí àwa bá ṣe fún yàn tí ó wá ṣe àkóbá fún ẹ̀mí ẹni tí a ṣe nǹkan náà fún kódà kí ẹni bẹ́ẹ̀ kó jáde kúrò láyé òfin ò ní nǹkan kan tí yóò fi wá sí nítorí pé bá ṣe sí ni ó wà lábẹ́ òfin òfin sì fi ọwọ́ sí i a eléyìí náà ní orí ètò yìí lábẹ́bẹ̀ láti wá ń ṣàlàyé nípa àwọn ọ̀nà wo ló sì í pé tí a bá ṣe nǹkan fún èèyàn tí nǹkan náà wá kó ìpalára bá ẹ̀mí onítọ̀hún tó bẹ́ẹ̀ gẹ́ tí ó jẹ́ kí ẹni náà kó jáde láyé àwọn nǹkan wo ló ṣeé ṣe kírú ẹ̀ ṣẹlẹ̀ abẹ́bẹ̀ láti ṣàlàyé nípa ìgbà tí wọ́n bá ń ṣe tí wọ́n ń pẹ̀tù sí rúkèrúdò ráyọ̀tì lọ́wọ́ ẹni tẹ́mi rẹ̀ bá bọ́ sí i lára àwọn tó ń fa ráyọ̀tì yìí kò sí nǹkan kan tí òfin ó ṣe fẹ́ni tí ó ẹ̀mí èèyàn látara yé pé wọ́n fẹ́ jẹ́ kí rúkìrúdò èyí ò ní ráyọ̀tì kó lọ sódò lọ mú mi ẹni tí ilé ẹjọ́ dájọ́ ikú fún ẹni tí ó bá gba ẹ̀mí irú onítọ̀hún gẹ́gẹ́ bí òfin ṣe là kalẹ̀ ẹni tí òfin bá fún ní agbára láti gba ẹ̀mí onítọ̀hún tó bá gbà á kò sí nǹkan kan tí òfin ò fi irú ẹni bẹ́ẹ̀ ṣe nígbà tí ẹnìkan bá fẹ́ ṣe aburú fún wa tí a wá ń ṣe nǹkan tí a mọ̀ sí self defence tí à ń dáàbò bo ẹ̀mí ara wa bí ẹ̀mí ẹnìkan bá bọ́ nírú àkókò yìí kò sí nǹkan kan tí òfin ó ṣe sí tí a bá ń dáàbò dúkìá wa náà self defense in respect of property kò sí nǹkan kan tí òfin ó ṣe sí nígbà tí ẹ̀mí èèyàn bá bọ́ nígbà tí a bá ń gbìyànjú láti dáàbò bo dúkìá ara wa a ṣàlàyé gbogbo àwọn eléyìí a sì tún ṣàlàyé nípa n tí a mọ̀ sí reasonable man's test ni pé nígbà tí èèyàn yọ igi sí ọ tó wá ló ń dáàbò bo ẹ̀mí ara rẹ tí ọ wá yọ ìbọn sí tá a bá wò igi àti ìbọn ẹ rí i pé méjèèjì kò ṣe kí ni o kò dọ́gba béèyàn bá yìnbọn mẹ́rin tó yọgi sí i wo ọ̀ràn ló ń tọ̀hún dá nítorí pé kò wà ṣe kí ni o kò wà proportional kò ṣe dọ́gba dọ́gba ẹni ó yọgi sí ọ igi ni kíwọ náà yọ sí àbí kó o yọ ẹ̀sẹ̀ sí kó o fi ẹ̀sẹ̀ lù ú tó bá wá fẹ̀sẹ̀ lù ú tẹ̀mí rẹ̀ bá wá bọ́ nígbà tó ti yọgi sí ọ kò sí nǹkan tí òfin ó ṣe fún ọ a ṣàlàyé gbogbo àwọn eléyìí ẹni tí kò bá sí ní orí ètò yìí láti bíi oṣù kan oṣù méjì sẹ́yìn tí kò bá wá jẹ mọ́lá ìgbádùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí máa rọ̀ yín kí ẹ padà sí ẹ̀yìn látẹ̀yìnwá kí ẹ wo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí lẹ́yọ kọ̀ọ̀kan nítorí pé tí yóò sì wá ní àǹfààní ni ẹ tún lè darapọ̀ mọ́ wa ní orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tiwa gangan ní Abdullahi Legal Academy ẹ kàn sẹ́ẹ̀chì fún Abdullahi Legal Academy ní orí Facebook ẹ rí àwa ń bẹ lórí YouTube náà Abdullahi Legal Academy ẹ rí wa ń bẹ̀ bákan náà tí ẹ bá ṣẹ́ẹ̀chì fún yorùbá law class ní facebook ni o àbí yorùbá law class ní orí youtube náà ni o àwa náà ni ẹ rí ń bẹ̀ ẹ darapọ̀ mọ́ wa ẹ láìkì ẹ fọ́lọ̀ ẹ sọ̀scribe ẹ tẹ notification ẹ yẹ tún bá wa ṣí ẹ líǹkì wa ẹ tún kọ́mẹ̀ntì sábẹ́ àwọn móhùnmáwòrán eléyìí tí ẹ bá ń wò náà a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín ní èní á máa ti ẹnu bọ àkòrí tuntun á máa ti ẹnu bọ àkòrí tuntun àkòrí tuntun eléyìí tí a mọ̀ sí ẹ̀tọ́ onílé àti ẹ̀tọ́ ayálégbé bí onílé ṣe ní ẹ̀tọ́ lábẹ́ òfin ni ẹni tó yálégbé náà ní ẹ̀tọ́ lábẹ́ òfin bákan náà kí wàá ní ẹ̀tọ́ àwọn méjèèjì yìí àti pé báwo là á ṣe mọ ẹni tí ó jẹ́ onílé báwo là á ṣe mọ ẹni tí ó jẹ́ ayálégbé torí ojú táwa fi máa wo nǹkan ó yàtọ̀ sí ojú tí òfin fi máa wo nǹkan o mo fẹ́ kí a di eléyìí mú ojú tí àwa fi máa wo nǹkan ó yàtọ̀ sí ojú tí òfin fi máa wo nǹkan o àwa lè wò yí pé ẹyin a ló yẹ kó jẹ́ kí òfin ní irọ́ ábídí ni bófin bá sì ti ní ábídí ni gbogbo ohun táwa bá wí kò kúkú ní wọlé ohun táwa bá sọ wọ́n dá padà sí aná ni òfin àwa dà gẹ́gẹ́ bí ìgbà kan ní pé òfin wà níwájú àwa wà lẹ́yìn òfin òfin ju ẹnikẹ́ni lọ ní tó fi Fáṣítì sọ òun ni abẹ́gẹ́ ṣùgbọ́n ká tó wọnú ètò yìí lọ títí ká tó wọnú kòókòdùn rẹ̀ lọ kó tó di pé a ṣàlàyé nípa kí ni ẹ̀tọ́ tí onílé ní lábẹ́ òfin kí ni ẹ̀tọ́ tí ayálégbé ní lábẹ́ òfin ẹ jẹ́ ká kọ́kọ́ ṣàlàyé pé ta ni ń jẹ́ onílé ta ni ayálégbé lábẹ́ òfin tàbá wá ṣàlàyé lè tán láwa ẹsẹ̀ máa wọ àwọn àkòrí kéékèèké míì tó tún kù ní inú ìwé òfin kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní ọdún 1945 eléyìí tí a mọ̀ sí Recovery of Premises Act tàbá wo section two ìwé òfin yìí ó ṣàlàyé ta ni ń jẹ́ onílé ó ṣàlàyé ta ni ń jẹ́ ayálégbé lábẹ́ bẹ́ẹ̀ náà láti dáná dúró lénìí a wàá ṣàlàyé àwọn wo ni wọ́n kó sọ lábẹ́ ẹni tí a lè pè ní onílé láńlọ́ọ̀dù àwọn wo lòfin kó sábẹ́ ẹni tí a lè pè ní ayálégbé tẹ́náǹtì tá bá wo inú ìwé òfin yìí tá bá wo section two ìwé òfin recovery of premises act eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní ọdún 1945 tí a bá sì wo landlord and tenancy law àwọn orílẹ̀ àwọn ìpínlẹ̀ gbogbo á rí n tó papọ̀ mọ́ eléyìí náà ń bẹ torí landlord and tenancy law ti ti Kano ó yàtọ̀ sí ti Kaduna ó yàtọ̀ sí ti ti Èkó ó yàtọ̀ sí ti ti Ọ̀yọ́ àwọn ọ̀rọ̀ tó wà nù rẹ̀ lè máa jọra wọn ṣùgbọ́n orúkọ tá a ti pè náà ni yóò máa jẹ́ ti ti Èkó ó ṣiṣẹ́ ní Èkó ti Ọ̀yọ́ ó ṣiṣẹ́ ní Ọ̀yọ́ ti Kano ṣiṣẹ́ ní Kano bẹ́ẹ̀ ni t'Anambra ṣiṣẹ́ ní t'Anambra a lè torí yí pé ọ̀rọ̀ kan náà ló wà nínú wọn ká wá gbé tanambra ká gbé wá sọ̀yọ́ kò bá mu. ìgbà tóun wá ń ṣàlàyé ẹni tí a mọ̀ sí onílé ìyún ní láńlọ́ọ̀dù yóò wù mí kí n kà láti primary source kí n wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó ní pé landlord is a person who has the entitlement to immediate reversion of premises a landlord is a person who has immediate, who has entitlement to immediate refashion of a property. Láńlọ́ọ̀dù ni ẹni tó ṣe wípé níwọ̀n ìgbà tí ẹni tó wà ń bẹ̀ bá ti kúrò ń o, ọwọ́ rẹ̀ ni ile yìí ń bọ̀ padà. Bóyá fún bí àpẹẹrẹ, mo gbélé fún èèyàn tó ṣe landlord, mo gbélé fún èèyàn tí í ṣe tenant fún bí àpẹẹrẹ. Níwọ̀n ìgbà tí agreement wa to bá ti lè expire tí tenancy agreement tá a jọ ní tó bá ti lè expire ọwọ́ ta nílé yẹn ń padà ń bọ̀ ọwọ́ ẹni tó nílé àbí ìgangan ni recovery of premises act tó ló ń pè ní landlord ẹni tí ilé ń padà ń bọ̀ wá sí ọwọ́ rẹ̀ ẹni tí ilé ń padà ń bọ̀ wá sí ọwọ́ rẹ̀ nígbà tí tenancy agreement bá ti expire immediate reversion of property, the person that has entitlement to the immediate reversion of the property or the premises. O lè jẹ́ ilé, ó lè jẹ́ ilẹ̀, ó lè jẹ́ ṣọ́ọ̀bù, ó lè jẹ́ nǹkan kan tó bá ti jẹ́ landed property tí a lè gbé yá fún èèyàn tí èèyàn lè yá lọ́wọ́ èèyàn. Ẹni tó ṣe wípé nígbà tí agreement landlord àti tenancy agreement wa tó bá ti expire tó bá ti lo odò lọ mumi ẹni tí ilé yẹn ń padà ń bọ̀ wá sọ́wọ́ rẹ̀ òun ni láńlọ́ọ̀dù àkọ́kọ́ nínú ìtumọ̀ tí òfin yìí fún láńlọ́ọ̀dù lélẹ́yìí èyí kejì tí òfin yìí fún láńlọ́ọ̀dù òun ni wípé ìgbà míì a máa wà tó ṣe yí pé ṣèyàn kan ní onílé lábẹ́ òfin ó ní oríṣi ọ̀nà téèyàn máa ń gbà ní ilé lákòjọpọ̀ méjì à ń kan ní joint tenancy a se npe kan ní tenancy in common ki o da kí ó dá kọ́dákọ́nù kọ́họ́ọ́lẹ̀ ní ọkàn yín wípé à ń sọ̀rọ̀ landlordu landlord ẹ̀ tó nipa tenancy in ṣàlàyé tenancy joint tenancy ohun ni wipe emi ati ore mi fun bi àpẹẹrẹ a da owo àjọ ra lé papọ̀ àjọ ni lé ni gbogbo ẹ̀tọ́ tí yóò wà lórí ilé ni àjọ ní ni tenancy in common èmi àti èèyàn bóyá bí ọ̀rẹ́ mi bákan náà àjọ dáwó àjọ nílé náà ní tòótọ́ ṣùgbọ́n owó ti tèmi ó pọ̀ ju ti tiẹ̀ lọ ìyàtọ̀ wà láàrin tenancy in common àti joint tenancy lélẹ́yìí iye tó wá tó wà láàrin joint tenancy ni wípé ká ní joint tenancy láṣẹ tó jẹ́ pé owó wa bákan náà ní lábẹ́ òfin nígbà tá a sì ń ralẹ̀ tá à ń kọ́lé ń ta agreement àjọ ti ní pé property yìí o it is a joint property o bí irú ètí máa ń wà láàrin ọkọ àti ìyàwó tó ṣe pé àwọn méjì ó ní pé àjọ ní náà ni tí kan bá fi lè kú nínú àwọn tí wọ́n jọ ní joint tenancy kìí ṣàwọn ọmọ rẹ̀ ní ó ẹni tí wọ́n jọ ní property òun ní ó ẹni tí wọ́n jọ ní property ká lè mi àtọ̀rẹ́ mi fún bí àpẹẹrẹ àjọ dáwọ́ra lé àwa àjọ sí agreement joint tenancy àjọ ní àjọ ní ẹ̀tọ́ kan náà lórí ilé mi ṣùgbọ́n tí ọ̀rẹ́ mi bá fi lè kú ṣáájú mi kì í ṣàwọn ọmọ rẹ̀ ní ó jogún èmi ni màá jogún léhùn nítorí wà náà joint tenancy nù ṣùgbọ́n tenancy in common tiẹ̀ nígbà tá a ti fẹ́ jọ dáwó lé papọ̀ láti jọ ń pé hundred thousand lára lé ṣùgbọ́n seventy thousand lèmi ní so ẹ̀tọ́ seventy thousand ni màá ní nínú ilé yìí ìwọ ń tiẹ̀ thirty percent ló ní thirty thousand ni wọ́n ní ẹ̀tọ́ thirty thousand ẹ̀tọ́ thirty percent ìnìwó ní nínú ilé yìí á ti jọ pín tí ọ̀rẹ́ mi bá kú nígbà tá a ti jọ pín ẹ̀tọ́ tá a jọ ní sí ilé lójú ayé wa nínú àgírímẹ́ǹtì tá a jọ ṣe nígbà tá à ń ra ilẹ̀ tá à ń ra lé tá à ń kọ́lé tá à ń kọ́ ilẹ̀ nì táwọn ọmọ tí ọ̀rẹ́ mi bá kú àwọn ọmọ rẹ̀ ni wọ́n ò jogún ṣíà ti tiẹ̀ ẹ̀tọ́ ti tiẹ̀ ìpín ti tiẹ̀ nínú ilé tí a jọ rà yẹn èyún tó bá ṣe yí pé tenancy in common ṣùgbọ́n ká ní pé joint tenancy ni tọ́rẹ́ mi bá fi lè kú èmi ní jogún mo wá tó sọ̀rọ̀ yìí pé tí ó bá wá ṣe yí pé joint tenancy ni àbí tenancy in common ẹni ẹni tó ni ni àwọn landlord tó nílé again ẹni tó wà entitled sí immediate refashion of the property òun la mọ̀ pè ní láńlọ́ọ̀dù èyí ò túmọ̀ sí pé ẹni tí ó padà jogún lé àbẹ́ni tó ní ṣíà títí bí tí ẹ fi rẹ́ǹtì fún tẹ́nàǹtì òun náà lẹ mọ̀ ní láńlọ́ọ̀dù èyí ò ní bó ṣe lọ ìkẹta tó kún ni pé Atoni àbí ejenti, tí ẹni tó nílé tí ó fún ní agbára láti máa wo ilé nì lórúkọ òun attorney ẹ ní lawyer àbí agent gbogbo wa la mọ ẹni tí agent ṣe tí mo fún ní agbára yìí pé ilé yìí máa bá mi wò ó máa bá mi mójútó àwọn náà lábẹ́ òfin tí a mọ̀ sí Recovery of Premises Act eléyìí tí a gbé kalẹ̀ ní ọdún 1945 ó ní wípé àwọn eléyìí náà a lè pè wọ́n ní láńdlọ́ọ̀dù bó tilẹ̀ jẹ́ pé ètò táwọn ní gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù tá a bá tún wọnú àwọn òfin míì ó tún ṣe kí ni o ó tún yàtọ̀ ó tún yàtọ̀ ó tún yàtọ̀ bọ̀ ibẹ̀ nìkan là ń lọ lónìí ètò wa parí rẹ̀ lábẹ́ ìtumọ̀ láńlọ́ọ̀dù òun ni wípé ẹni tí ìjọba orílẹ̀-èdè bá fún lágbára láti máa mójútó ilẹ̀ ìjọba àbí ilé ìjọba ẹni yìí náà ẹni tí ń mójútó náà a lè pè òun náà ní láńdlọ́ọ̀dù ìtumọ̀ tí òfin eléyìí tí a mọ̀ sí Recovery of Premises Act eléyìí tá a gbé kalẹ̀ lọ́dún 1945 tí ó pè ní láńlọ́ọ̀dù ní abẹ́ òfin leléyìí ẹ jẹ́ ká wá wò ta ni tẹ́náǹtì àti mọ ẹni tí láńlọ́ọ̀dù ń ṣe ta wá ní tẹ́nàǹtì ìní àkókò tó pọ̀ mọ́ ṣùgbọ́n màá pẹ̀ kẹ́lu gbogbo ọ̀nà tí òfin gbà pé èèyàn ní tẹ́nàǹtì àkọ́kọ́ nínú ẹni tí í ṣe tẹ́nàǹtì gẹ́gẹ́ bí ìwé òfin yìí náà ṣe gbé kalẹ̀ tá a bá wo under section two rẹ̀ bákan náà ọ̀nà bíi márùn-ún mẹ́rin márùn-ún mẹ́fà ni ló tú tẹ́nàǹtì sí àkọ́kọ́ ń ni wípé ẹni tóun àti láńlọ́ọ̀dù jọ ní àgírímẹ́ǹtì yìí pé mo fẹ́ yálé ọ̀dà mo fẹ́ gbélé kalẹ̀ fún ọ tí wọ́n jọ lágrímẹ̀tì papọ̀ kó tó kó sínú ilé tẹ́nàǹtì ni àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì ni wípé ẹni tí tẹ́nàǹtì gbà wọlé bóyá bí ìyàwó bóyá ọkọ bóyá ọmọ bóyá ọ̀rẹ́ bóyá àwọn mọ̀lẹ́bí tí ó gbà wọnú ilé rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ tóun ti ní agreement pẹ̀lú láńlọ́ọ̀dù tán tẹ́nàǹtì ló ná tẹ́nàǹtì ni òun ná á padà máa ṣàlàyé eléyìí lẹ́yọ kọ̀ọ̀kan torí nígbà míì a mọ̀ wò ó tí lálọ́ọ̀dù lè ní pé ìwọ ni mo gbélé fún o àwọn ẹlòmíì ni mò ń rí nílé o àwọn ẹlòmíì tí wọ́n tó ń rí nílé o tí wọ́n ń wá sílé o bóyá bí ọ̀rẹ́ rẹ̀ bóyá bí mọ̀lẹ́bí rẹ̀ bóyá bí olùṣiṣẹ́ rẹ̀ bóyá bí ẹni tí ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ àbí ẹnìkan tó jẹ́ pé pẹ̀lú kọ́nsẹ́ǹtì ẹ̀ pẹ̀lú ọ̀tọ́rítì rẹ̀ pẹ̀lú ìgbàláyè rẹ̀ làwọn náà fi wá sínú ilé o tẹ́nàǹtì rẹ̀ làwọn náà wọ́n sì jọ máa jẹ àǹfààní ẹni tí ó jẹ́ tẹ́nàtì tó jọ lágrímẹ̀ntì pẹ̀lú wọ́n jọ máa jẹ àǹfààní kan náà pẹ̀lú ara wọn ni. ìtumọ̀ kejì lélẹ́yìí ìtumọ̀ kẹta ó ní wípé tẹ́nàntì tí ó tún dúró nínú ilé tí ó yá nígbà tí tenancy agreement rẹ ti expire ọdún kan la jọ ṣe. Si àdéhùn pé màá lò nílé rẹ owó rẹ náà ni mo sì san ọdún kan ti wá kọjá yìí tí ì san owó mi nínú iléhùn tẹnáǹtì tún ni mí <laughs> tẹnáǹtì sì tún ni mí nínú ilé nì ọjọ́ kejì nu ọjọ́ kẹta nu tí òfin fi wo tẹnáǹtì ń sì máa jẹ àǹfààní tó yẹ kí n jẹ nígbà tí mo sì ní tenancy agreement pẹ̀lú rẹ tí owó tí mo sì san tí ò tí expire ń sì máa jẹ àǹfààní nì nígbà tí tenancy agreement mi tó bá ti expire torí pé òfin ní pé lásìkò gbani o tenant sì ni mí ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé ẹni tí mo gbà wọlé ẹni tí mo gbà wọlé fún bí àpẹẹrẹ nísìn mo yálé mo wá mú àbúrò mi wá àbọ̀rẹ́ mi mú mu wá ọmọ wa gbénu ilé pẹ̀lú mi èmi wá padà travel ọ̀rẹ́ mi àbábúrò mi nì òun ló ń gbélé lọ so ẹ mọ́ gbàgbé pé mo ní tẹ́nàntì ló náà o àǹfààní tí mò ń jẹ ló náà mọ̀ jẹ o owó àgírímẹ́ǹtì tí mo wá san fún láńlọ́ọ̀dù mi ó ti wá expire lásìkò gbàn tó wà nù léhùn ṣe pé kí ẹ ṣe mi ni mo lá àgírímẹ́ǹtì pẹ̀lú láńlọ́ọ̀dù ọ̀rẹ́ mi àbábúrò mi àbọ́mọ ìyá mi àbíyàwó mi gan ni ó ń gbénu léhùn èmi ni mo sì ní kọ́ mọ wọnú ilé òun ilé tí mo wá yà ní ó ti ṣe kí ni o ó ti expire owó tí mo san ti expire lásìkò gbanì ẹni tó wà nù ilé òun tẹ́nàǹtì sì ló ná yóò mọ̀ jẹ àǹfààní tèmi gangan ó mọ̀ jẹ yóò mọ̀ jẹ àǹfààní tó yẹ kó jẹ nígbà bí ìgbà tí ó sì ṣe kí ni o tí owó tí a ti mo san tó sì wà in place tó wò ní sí ń tí kò ti expire ni ẹ̀ẹ̀kẹrin ni ẹ̀karùn-ún tó kù ni pé tẹ́nàǹtì tó wà nínú ilé nígbà tí láńlọ́ọ̀dù tó ta ilé fún ẹlòmíì <laughs> mo yálé fún bí àpẹẹrẹ torí akẹ́kọ̀ọ́ lèmi mo wá yálé nílé ẹ̀kọ́ mi ìgbà tí mo wá yálé nílé ẹ̀kọ́ mi owó tí mo sì san ó sì ń lọ lọ́wọ́ àbí ó tiẹ̀ ti tán gan mo sì wà nínú ilé yìí tí ì kú ò láńlọ́ọ̀dù mi wá ta ilé fún ẹlòmíì bí láńlọ́ọ̀dù mi ṣe ta ilé fún ẹlòmíì ó ta tẹ́nánsì mi ó ta papọ̀ mọ́ fún láńlọ́ọ̀dù mi ya ọya tọ́ra lé lọ́wọ́ rẹ̀ ni láńlọ́ọ̀dù mi tó ra léwu ó ra tẹ́nánsì mi papọ̀ mọ́ papọ̀ mọ́ ilé tọ́ra lọ́wọ́ láńlọ́ọ̀dù àkọ́kọ́ ni ń si mọ jẹ àǹfààní láńlọ́ọ̀dù gẹ́gẹ́ bó ṣe yẹ kí n jẹ́ nígbà mi sì wà lọ́wọ́ láńlọ́ọ̀dù alákọ̀ọ́kọ́ a máa padà fẹ àwọn kinní yìí lójú lẹ́yọ kọ̀ọ̀kan a lè dánu dúró sí bíbá ìlú ni. ibi tó wá kún tó wà ń bẹ̀ ni pé bí mo ṣe wá ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan yìí ó ní àwọn condition ó ní àwọn ìgbàláàyè kan ó ní àwọn ẹ̀tọ́ kan tó ṣe yí pé gbogbo àwọn tí mo kà sí abẹ́ láńlọ́ọ̀dù ni o àwọn tí mo kà sí abẹ́ tẹ́nàǹtì ni o tí wọ́n mọ̀ jẹ lábẹ́ òfin àwọn eléyìí là á pẹ̀ kẹ́lù ní ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògo ọlọ́run ṣùgbọ́n kó tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ má gbàgbé wọ́n sọ ní ọ̀sẹ̀ tó kọjá yìí pé bí a bá rẹ́ni tó fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ kan bí iṣẹ́ fídíò editing àbí ẹ̀yin fẹ́ ṣe ìpolówó ọjà pẹ̀lú fídíò ẹ fẹ́ ká kírètì fídíò fún yín fídíò editing eléyìí tẹ́ ẹ lè play ní bóyá lórí tẹlifíṣàn ni o àbí ní orí social media ni o ẹ rí mi iṣẹ́ tèmi ń ṣe nù ún gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ mo tún ń ṣe eléyìí gẹ́gẹ́ bí side hustle ẹ rí mi ẹ kàn sí mi ẹni bá fẹ́ gba ìdánilẹ́kọ̀ọ́ lórí báwo là á ṣe máa ń ẹ̀díìtì fídíò báwo là á ṣe máa ń kírètì fídíò ó lè kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi eléyìí ti ṣe zero nine zero three four nine zero four eight eight three lábẹ́ bẹ́ẹ̀ ni màá ti ṣàlàyé nípa yí pé ok màá sì fàyè gba ìbéèrè studio line wa ó wà àfélébù studio line wa wà àfélébù ntí ẹ̀ wá ní ní ìhà yín ṣùgbọ́n tó bá ní studio line wa lọ́wọ́ kó pè wọlé à ń fi àsìkò yìí gba ìbéèrè àkọ́kọ́ ìkejì tó tún kún ọ̀rọ̀ ni pé níwọ̀n ìgbà tí mo bá sì ń wọ Facebook lọ́wọ́ mo mọ̀ pé àwọn èèyàn ó ti fi kọ́mẹ́ǹtì kan àbí kejì sí abẹ́ ètò yìí lórí Facebook ẹ kí n wá fi ìdáhùn sí àwọn ìbéèrè tí àwọn èèyàn mi tí wọ́n bá ti béèrè ká sì ní pé kò sí ìbéèrè náà àwọn tí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ kan àbí kejì ṣọwọ́ sí orí ètò yìí ní orí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ màá lù wọ́n lọ́gọ̀ ẹnu màá lù wọ́n lọ́gọ̀ ẹnu ẹ ó dáa kí ó dáa kí n lù wọ́n ní ọ̀gọ̀ ẹnu Yàyínládé yìí a rí ẹ jẹ́ kí n máa gbé e jáde lọ́kọ̀ọ̀kan ní àyín um Mr Rabiu Abbas wọ́n ní well done ẹ ṣé ẹ̀yin náà well done tí ẹ darapọ̀ mọ́ wa a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín um Ajíṣebí Ọ̀yọ́ rédíò TV gangan fúnrara wọn um mo mọ rírì yín Abdul Halim Academy mọ rírì yín èmi náà tí mò ń tukọ̀ Abdullahi Academy èmi náà mọ rírì èyí ẹ ṣé púpọ̀ a tún rí Mrs Miss Ọlánìkẹ́ Ọlárìnrin ẹ má bínú ká ní Mrs ní bọ̀ ó yà pé orúkọ yín náà lọ́wọ́ à ń bí ló jẹ́ kí n lo Miss mi sì fẹ́ mi fẹ́ lanu mọ́ orúkọ yín bẹ́ẹ̀ torí Yorùbá akúndùn akúndùn àpọ́nlé pọ̀ ni ló jẹ́ kí n fi Miss síwájú orúkọ yín ká ní Mrs náà lórúkọ yín ẹ bá mi ok ọ̀dà Mrs or Miss ọláníkẹ́ ọlárìnire adúpẹ́púpọ̀ ní ọwọ́ yín fún àtẹ̀jíṣẹ́ yín a tún rí àtẹ̀jíṣẹ́ miss or mrs Cosim, pinky Yemisi, wọ́n ní keep up the good work ẹ ṣe púpọ̀ adúpẹ́ púpọ̀ ní ọwọ́ títí ẹ̀yin náà adúpẹ́ púpọ̀ ní ọwọ́ títí ẹ̀yin náà kó tó di pé a dúró ní ìhà lénìí tí a sì máa pàdé ní ọjọ́ mẹ́jọ tí a sì tún máa tẹ̀síwájú lórí àwọn nǹkan àbí méjì tí a fi ń ta ti ń ta ta láti máa pẹ̀kẹ́lù lónìí tí a sì máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ara wa. Ẹ má jẹ́ ká gbàgbé pé tí a bá fẹ́ ra data bundle lọ́wọ́ ẹni tá a lè fọkàn balẹ̀ sí tó ṣe yí pé tó bá sẹ́ni dátà sí wa á lò lálòpẹ́ àtàlògbádùn ẹ jẹ́ á kàn sí aa enterprise tá a bá fẹ́ ra dátà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní zero seven zero two five seven one four three five one zero seven zero two five seven one four three five one bákan náà Abdullahi Academy a nílò ìrànlọ́wọ́ yín gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí a fi ń bájú a fi ń bámú ni kò sì sí nǹkan kan tá a a nílò yín ẹ dákun ẹ fi yín ẹ account number wa ní lójú screen yìí ẹ wò lójú screen ní àyìn account number wa ní ẹ wò ń lójú screen ní àyìn Abdulrauf Abdullahi ni orúkọ àti ló open àkáǹtì fún àgbékalẹ̀ wa gan ìyẹn ti ṣe àgbàlagbà academy àti yí pé orúkọ mi náà ló wà ń bẹ ṣùgbọ́n lógo Ọlọ́run ẹnikẹ́ni tí ó bá fi nǹkan kan sọwọ́ síbẹ̀ ń fi ń fi ń fi owó yín ń fi jíṣẹ́ ń fi jíṣẹ́ títí di ìgbà míì tí àwa àti yín tí a tún wá pàdé ní orí ètò ní àyín tí a sì máa kọ́ra wa ní àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan àbí méjì méjì àbí bá ṣe wù lórí ọmọ ní abẹ́ àwọn òfin orílẹ̀ Nàìjíríà ẹ mọ́ gbàgbé Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulraufin ní orúkọ títí èmi ń jẹ́ ẹ jẹ́ ká mọ̀ rí i pé à ń lo òfin o lógo Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn à ní lùgbàdì òfin. ẹ̀yà wa bẹ̀rẹ̀ sí ní máa sùn.